ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. ìkànnì fresh one zero oh five point nine fm ilé orin challenge nílùú ìbàdàn láti ń kàn sí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé a kí ìsinmi tó parí oṣù keje lágbára ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ sinmi aláyọ̀ lẹ́nì kọ̀ọ̀kan wa láṣẹ láyé àti láyé ìdẹ̀ra ní báyìí ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí dídùn dídùn ní ìrántí olódodo ọ̀la ni yóò pé ọdún kan tí bàbá wa àti bàbá bàbá wa Chief Ezekiel Ọláníyì Akínọlá babalájẹ ìpẹ̀tù ilé àti olùdásílẹ̀ Simo Hotel tí wọ́n jáde láyé tá a sì ti ṣe ètò ìsìnkú wọn lọ́jọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún 2021 ayẹyẹ ètò ìrántí bàbá wa yóò wáyé ní ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2022 tá a wà yìí nínú ìjọ Christ Apostolic Church òkè ìyanu Sango Eléwúrẹ́ nílùú Ìbàdàn ìsọ̀lá máa sinmi láyà Jésù olùgbàlà rẹ títí dọjọ́ àjíǹde níbi típínyà kò ní sí mọ́ aya àtàwọn ọmọ ni wọ́n ń ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ̀ Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn Here is a list of excuses that will no longer be accepted. Eh, Otajigbe, eh, eh, abeg, eh, abeg, give me your hotspot. I, I want my data, but this one too much. Please, could you put your Wi-Fi on? I'm out of data and the recharge card seller has closed. Oh, I would have recharged though, but I can't find my wallet. <laughs> Please, I've got cramps and I can't get up. Can you share your hotspots? Oh no! Don't know where my internet token is and I need to quickly buy data. Please, could you share your hotspot till I find it? Hey, Jumbo, I to buy data, but that recharge card seller need ever get change. How good one? Now there's really no excuse to ever be out of data with Glow Borrow Me Data. Dial star 321 hash to borrow data now and pay later. I beg, I you share your hotspot. This rain bahad. Make thunder no go fireman. the largest data network, Glow, grandmasters of data. èmi àdónílé lọ́dún ò mọ́. tí ó ṣeé ṣe. <laughs> ìwọ kan náwó síbikíbi tó wẹ̀. àwọn ibi tí ilẹ̀ tí pọ́ǹpì wà lẹ́kìtì àti nìbàdàn. four hundred and forty five thousand naira péré ló máa ra lẹ̀ báyìí. iléeṣẹ́ kan ò ṣerú èyí rí o. ta ló ti rò ọ́ pé pé wọ́n náà lè ra lẹ̀. láàrin ogúnjọ́ oṣù tá a wà yìí july twenty títí wọ august twenty eight ọdún yìí ìyanu máa ṣẹlẹ̀. ìdí abájọ ni pé aláṣẹ àtolùdarí iléeṣẹ́ tí pọ́ǹpì concept ọ̀gá wa dára lẹ́gbẹ́ akíntayọ̀ sọjọ́ ìbí ogójì ọdún. ẹbí ara ọ̀rẹ́ àtàlájọṣe ló gbé ẹ̀bùn wa. ọ̀pọ̀ gbé màálù wa. àwọn kan gbé ẹṣin wa. kódà wọn kan gbé kẹ́tẹ́kẹ́tẹ́ wa. tí pọ́ǹpì wá ṣetán báyìí láti náwó ìmoore sí gbogbo ènìyàn láàrin ogójì ọjọ́ forty days láti ṣàmì ayẹyẹ ọjọ́ ìbí ogójì ọdún tó kọjá yìí gbogbo ẹyẹ tìpínlẹ̀ èkìtì ẹ máa bọ̀ lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà náà ọbáfẹ́mi adébólú straight gr onígàrí adó èkìtì tẹlifon zero nine one five two two two two two zero two ẹyẹ tìpínlẹ̀ ọ̀yọ́ ọ́fíìsì tí pọ́ǹpì wà nọ́mbà twelve arẹ́tẹ̀dọ́ straight àrí avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two zero five. Fancy Pumpy Concepts, developer that cares. Hey? Eh? Ah, is this a mistake? What? What's that? What happened? See, I just bought 1000 Naira Glow data, and instead of the usual, I, I got 3.9 gigabytes. <laughs> Guy, I swear, that's how I saw you too. I bought 2,000 Naira data yesterday and I got a whopping 9.2 gigabytes. Wow! Glow data is just always bigger. <laughs> yep, and always better. I swear down. <laughs> Babe, why are you removing your SIM? I'm leaving this network and getting a Glow SIM immediately. And I'm not giving you my new number. You're on probation. Why didn't you tell me about this new Glow data plans? Glow new data plans. Always bigger, always better. Ah, <laughs> babe, sorry now. <laughs> yes, get a Glow SIM card today and enjoy bigger, better data on the Glow network. Just dial star 777 hash and choose your plan. And if you link your NIN to your Glow line, up to free free 20000 naira bonus awaits you. Glow Unlimited. Ìbàdàn kí so Fresh FM nìbàdàn làwà. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kí làbá tún máa wí láyàájọ́ ọjọ́ tèmi ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù keje twenty twenty two ọjọ́ tó parí oṣù sunday tó parí oṣù oṣù keje twenty twenty two ohun tá a lè sọ náà ni pé ọlọ́run tiwa ó mà ṣe o ti tóbi ní ìgbìmọ̀ alágbára ní ìṣe ọlọ́run tí òkun rí tó sá jọ́dánì rí ó padà sẹ́yìn àwọn òkè ńlá rí wọ́n ń fò bí àgbò àwọn òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn ẹ̀gbọ́n tí Dáwídì wí ni ó ní òkun kílé tó fi sá Jọ́dánì kílé tó fi padà sẹ́yìn ẹ̀yin òkè ńlá kílé tẹ̀ ń fò bí àgbò ẹ̀yin òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn nígbà tọ̀rọ̀ Ọlọ́run tí ò ṣe é dá ẹni tó sọ àpáta di adágún omi àti òkúta ìbọn dorísun omi èmi náà ṣe dànsákì rẹ àbí wọn náà ṣe dànsákì níbi tó wà ṣó o gbàgbé bí mo ṣe máa ń sọ láìsọ ọlọ́run kò máa sí ẹ̀ láìsọ ọlọ́run kò sí dádì ẹ̀ kò sí mọ́mí ẹ̀ bàbá bàbá rẹ̀ tí ò bá sọ́lọ́run kò sí wọn ṣùgbọ́n jẹ́ ń béèrè ìbéèrè kan tí wàá fi mọ̀ pé ò já mọ́ nǹkan kan láìsí ẹ̀ṣọ́ ọlọ́run wà àti ti láéláé ọlọ́run ni ó máa jẹ́. kò sóúnjẹ tá a lè gbé fún ju pé ká máa sọ wípé ó ṣe lọ torí kì í ṣe tẹni tó fẹ́ kì í ṣe tẹni tó ń sáré ṣùgbọ́n fún ọlọ́run tó ń ṣàánú. àwọn ìránṣẹ́ ọlọ́run wà nínú ilé tájọ máa gbàdúrà pẹ̀lú wa àlejò mi náà dẹ̀ ti wà nínú ilé tájọ bẹ̀rẹ̀ ìrìn àjò míì lénìí ìyẹn olùṣọ́ James Olóyèdé Ọ̀dẹ́niran tí ọlọ́run fún ní kọ́kọ́rọ́ iṣẹ́ ìránṣẹ́ All Souls Restoration Ministry ní Ìwọ̀fún Kútẹ̀ nìbàdàn bàbá wà nulẹ̀ bẹ́ẹ̀ ni ìránṣẹ́ ọlọ́run Àkàndé Olúyọmí Williams. bẹ́ẹ̀ ni pásítọ̀ Akin kù ọwọ́ lára àwọn tá a jọ máa ń rìnrìn àjò yìí náà wà nulẹ̀ ẹ wo ẹ ká lọ gbàdúrà ẹ mọ̀ pé ń ta sinmi lé òun náà ni orúkọ ńlá dáre power of praise orúkọ ńlá kọ̀ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì bí ìránṣẹ́ ọlọ́run pásítọ̀ àkàndé olúyọmí williams bó ṣe máa gbàdúrà pẹ̀lú wa. bàbá gbé ọ̀gá nítorí dídára yín ní orí ayé wa ọlọ́run gba ọpẹ́ wa. àmín. a yìn ọ́ nítorí iléeṣẹ́ ìránṣẹ́ yìí àti nítorí ìránṣẹ́ rẹ tí wọ́n ń ṣe ètò yìí ọlọ́run gba ẹ̀yìn wa. àmín. ọlọ́run gbogbo àwọn tó ń gbọ́ wa ẹ bùkún wọn. àmín. gbogbo ohun tí ó ń kálukú wojú yín fún gẹ́gẹ́ bíi ìbéèrè lórúkọ jésù olùwàfàṣẹ dáhùn. àmín. májà dáhùn. àmín. ẹja ara àánú gbà. àmín. oṣù tó tó yìí olùwàjẹ òkè wa. àmín. jáàrin láàrin yìí. àmín. jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. pásítọ̀ akínpẹ̀lú akínkù ọ̀wọ́ ẹ̀yin náà ti ẹ̀tú súre ìparí oṣù wọnú oṣù tuntun fún wa. orúkọ jésù. àmín. ní orúkọ jésù. àmín. ọlọ́run gba ọpẹ́ wa. àmín. a yìn ológo nítorí pé nírìn àjò oṣù keje yìí àrá sán ìjìjà atẹ́gùn fẹ́ kò gbé wa lọ tẹbí tara ọlọ́run gba ọpẹ́ wa. àmín. oríléeṣẹ́ fresh fm a sọ pé ẹ ṣé ọlọ́run gba ọpẹ́ wa. àmín. àtẹ̀yìntẹ́ ń gbọ́ wa ńlé àtàwọn tá a ń bí ọlọ́run gba ọpẹ́ wa. àmín wọ́n bá wákàtí tó kù yìí lórúkọ jésù ìṣẹ̀lẹ̀ tá a fi kárí sọ lẹ́yìn ọpẹ́ kò ní dé bá wa. àmín. oṣù tuntun tá à ń wò lọ́ọ̀kan yìí lórúkọ jésù kọ́kọ́rọ́ ayọ̀ ọlọ́run kó yọ̀ǹda fún wa. àmín. ògo ni fọlọ́run lókè ọ̀run. hallelujah. jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù gẹ́gẹ́ bí àwọn ìránṣẹ́ ọlọ́run ti sọ mo sọ lórúkọ jésù bóṣù ìṣe ń parí lọ lórúkọ jésù ogun jíjà rẹ tán ìdààmú ayé rẹ tán mo sọ mo ní gbogbo ìpọ́njú ayé rẹ yẹn lórúkọ Jésù mo ló dàwátì mo sọ ìyọnu èyí táwọn èèyàn fi ń dá ọmọ yẹn tó fi sọ pé àbọ̀dá lágbájáre àìní ogun táwọn èèyàn fi ń mọ ẹ yẹn lórúkọ Jésù ó ṣẹ́ láṣẹ wọlé oṣù tuntun tó ń lọ yìí ó yá lọ gbáre níbi tó fúrúgbìn sí lọ gba ìyanu níbi tó fúrúgbìn sí lọ gba ìyanu ohun tá a mọ oṣù August sí náà lóṣù àlejò àlejò ayọ̀ yóò bá ọ kì í wá ṣe pé inú oṣù tó ń bọ̀ nìkan láti bẹ̀rẹ̀ rẹ̀ parí rẹ̀ lójoojúmọ́ lórúkọ Jésù wàá máa gbọ́ròyìn ayọ̀ bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe kò yí padà Jésù olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù. ọ̀gá akọrin wa náà ni ẹ̀dá ní ìfàdípẹ̀ ẹ ti mọ̀ wọ́n àwọn ni wọ́n kọrin ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ so orin ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ yẹn òun náà la fẹ́ káwọn ẹgbẹ́ akọrin wa kí wọ́n kọ léènì Oh. métalo láti ọ̀dọ̀ àwọn akọrin wa mo kì í káàbọ̀ padà ṣé ẹ gbàgbé ọ̀gá akọrin wa ẹ̀dá níyì fadípẹ̀ láti Iléṣà àwọn ni Ọlọ́run fún ní orin ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ yẹn ẹ má pè mí láti béèrè nọ́mbà àwọn nọ́mbà àwọn rè ẹ kàn mọ́ pa wà nù ṣọ́ọ̀ṣì báyìí so ẹ jẹ́ ó after service kẹ́ tó pè wá zero eight zero three five two one one mẹ́ta àti five zero eight zero three five two one one one one five zero eight zero three five two one àwa jẹ́ mẹ́rin one one one one five. p o ti mọ̀ tó bá ti ń dún báyìí ẹ ti mọ̀ pé ìtàn àwọn akọni ìgbàgbọ́ nìyẹn. ṣé ẹ̀dẹ̀ àfojúsùn wa lórí abala yìí òun ni pé gbogbo èèyàn ni ó dìtàn àwa náà ó dìtàn lọ́la ó ṣe rọ́jú kó dìtàn tó dára. ìgbà tí àwọn màmá tí wọ́n ń rìnrìn àjò wọn ìyẹn àlejò mi tí mò ń sọ̀rọ̀ lé lórí màmá Alice ó oyè kàn mí wọn mọ̀ pé ó máa dìtàn tá a máa kà léèní èyí tí ìwọ náà bá ṣe tó dáa a ó kà á èyí tó bá ṣe tó tún dáa náà a ó tún kà ó ṣe rọ́jú kó dìtàn tó dára. a ti bẹ̀rẹ̀ látòrí bàbá Mósè Orímọládé lórí bàbá àpọ́sítù Joseph Ayọ̀ Babaọlá SBJ ìyẹn Samuel bílẹ̀ ayéwu kó gbé ọ̀ṣọ́fà mo ti sọ ti bàbá Josiah Olúfẹ́mi Akíndàọ̀mí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n tí mò ń sọ̀rọ̀ lé ló nípa wọn láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta ni màmá Alice Olúfúnmiláyọ̀ Oyèkànmí. mo ti sọ ìrìn àjò ìgbà èwe wọn. ṣùgbọ́n lọ́sẹ̀ tó kọjá ibi tí mo dúró sí òun ni nípa ìpè wọn bá a ṣe pè wọ́n síṣẹ́ ìránṣẹ́ mo dẹ̀ sọ pé àwọn náà ní ọjọ́ ìbápàdé kò sẹ́ni tí ò lọ́jọ́ ìbápàdé. yàtọ̀ sí pé wọ́n bá bàbá babájídé pàdé yàtọ̀ sí pé wọ́n bá bàbá àpọ́stélì joseph ayọ̀ babaọlá pàdé ọlọ́run fúnra lára rẹ̀ pé màmá fún iṣẹ́ ìránṣẹ́. mo ti gbẹ́nulé lọ́sẹ̀ tó kọjá pé màmá dé èkó lọ́dọ̀ màmá wọn lẹ́yìn ọdún kan àtòṣù márùn-ún tí màmá wa dé èkó ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ nítorí pé wọ́n lá ńlá kan àwọn rí ìran ìjìnlẹ̀ tó lágbára. mo sọ lọ́sẹ̀ tó kọjá pé nínú ìran ìjìnlẹ̀ tí wọ́n rí màmá aláwọn rí ìmọ́lẹ̀ ńlá láàárín ìmọ́lẹ̀ ńlá yìí wọ́n láwọn rí alàgbà kan alàgbà tọ́rí yẹn wá gbé ọ̀pá fìtílà lọ́wọ́ tí ìtàn dẹ̀ sọ wípé ìmọ́lẹ̀ orí ọ̀pá fìtílà náà ó dàbí òṣùmàrè tó túmọ̀ sí pé ó kún fún oríṣiríṣi kọ́lọ̀ à ń kọ́lọ̀ sí wá ń ba màmá lẹ́rù ẹ̀yin ọmọ nígbà téèyàn bá ríran àbálà dérú ìkórìtà ẹ̀rù ńṣe ló máa ń tají ìtàn sọ pé eléyìí mú àwọn màmá wa tají nígbà tí wọ́n tají wọn ò mọ ibi tí wọ́n wà mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló tún padà wọnú ìran lọ lójú ìran yẹn màmá alice olúfúnmiláyò oyèkànmí wọn làwọn wá rí i pé àwọn ń rìnrìn àjò lọ. lójú ọ̀nà tóóró kan lọ làwọn tí ń rìnrìn àjò lọ. wọ́n ní báwọn ṣe ń lọ àwọn wẹ̀yìn bẹ́ẹ̀ làwọn rí alàgbà yìí nígbà táwọn tún wo wájú àwọn tún rí alàgbà ìyẹn alàgbà tí wọ́n rí nínú ìmọ́lẹ̀ lẹ́ǹkan arúgbó ọjọ́. báyìí lálàgbà yìí wá sọ fún wọn wípé kí màmá wa máa tẹ̀lé wọn lójú ìran náà màmá dẹ̀ tẹ̀lé wọn títí títí wọ́n jọ rìnrìn àjò dénú oko iṣu. rìnfin àwọn màmá wa nínú oko iṣu tí wọ́n dé níbẹ̀ ni wọ́n ti wá rí iṣu yẹn wọ́n ti gbin iṣu ewé ẹ̀ ti jáde mi ò morúkọ tẹ́yìn ń pè é lọ́dọ̀ yín ẹ mọ igi tí wọ́n máa ń fi sí àárín iṣu yẹn nígbà tó bá gbin iṣu wọ́n á fi igi yẹn sí àárín iṣu pé kí ewé iṣu yẹn kó bàa lè lọ́mọ nígbà tí ewé iṣu yẹn bá lọ́mọ nígbà yẹn ni iṣu yẹn á jáde dáadáa. náà ti mọ̀ mo fẹ́ dárúkọ ẹ ni nítorí pé ó ní orúkọ tí wọ́n ń pè ní ìlú kọ̀ọ̀kan bọ́bá ti gbin iṣu ni wọ́n fi igi yẹn náà síbẹ̀ fún iṣu láti lè lọ́ mọ́. àwọn iṣu yìí ewé yẹn wá wà nílẹ̀ káàkiri nítorí pé wọn ò tí ì lọ́ wọn mọ́ igi yẹn. àrìmọ́lẹ̀ sídìí ebè tí wọ́n máa ń fi iṣu kọ́ báyìí ni àwọn màmá wa bẹ̀rẹ̀ iṣẹ́ nínú oko iṣu yìí lójú ìran yẹn bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní mú àwọn ewé yẹn pẹ̀lú ìṣọ́ra wípé kó má jẹ́ wípé ó máa já kúrò nídìí iṣu torí tó bá ti já kúrò nídìí iṣu iṣu yẹn bàjẹ́ nìyẹn iṣu yẹn á rà mọ́nú ilẹ̀ pẹ̀lú ìṣọ́ra bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ àwọn ewé yẹn ló ń lọ́ wọn mọ́gi wọ́n wá farabalẹ̀ wọ́n ń ṣiṣẹ́ yìí lọ iṣẹ́ tó lágbára ni púpọ̀ púpọ̀. bí màmá wa ṣe ń ṣe léyìí lọ́wọ́. wọ́n láwọn ṣáà gbọ́ tí nǹkan kan ń dún fínfínfínfínfín wọ́n láriwo yẹn pọ̀ àwọn rí pé ariwo ìnira làwọn ń gbọ́ nígbà táwọn súnmọ́ bẹ̀ wọ́n láwọn rí ejò kan tó gbé eku ní ńlá ẹnu ejò ní ńlá ni ó wá gbé eku ní ńlá yẹn ẹnu ó fẹ́ gbé eku yẹn mì orí eku yẹn yọ síta eku yẹn ló ń pariwo tó ń ké finfinfin ejò yìí dẹ̀ ń gbìyànjú láti gbé eku yẹn mì wọ́n ní báwọn ṣe wò ó pé kí làwọn lè ṣe káwọn wẹ̀yìn bóyá àwọn lè rí igi láti fi na ejò yìí wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn rí igi kan lọ́wọ́ àwọn lójijì wọ́n lọ́pàá táwọn rí lọ́wọ́ àwọn yẹn ó dàbí kànàkànà tó fi ń ta rọ́bà yẹn wọ́n láwọn wá fi mú ejò yẹn lọ́rùn mọ́lẹ̀ nígbà táwọn fi mú ejò yẹn lọ́rùn mọ́lẹ̀ títí tó fi pọ eku èyí tó gbé sí ẹnu yẹn. wọ́n ní ejò náà sì ranjú kankankankan títí ẹ̀mí fi bọ́ lẹ́nu ẹ̀ wọ́n láwọn wá gbé eku yẹn àwọn wá ń tọ́jú eku yẹn àwọn ń tọ́jú eku yẹn àwọn ń tọ́jú eku yẹn títí eku yẹn fi padà tí ara rẹ̀ fi yá. pé báwọn ṣe ń fọwọ́ pa ikú yìí lára bẹ́ẹ̀ ni iye ẹ̀ ń sọ díẹ̀díẹ̀ àwọn fọwọ́ pa lára nígbà tó yá lára rẹ̀ mókun tí ìyé dẹ̀ padà wọnú ẹ̀. ọgán tí ara eku yìí mókun tí eku yìí sáré láti máa sá lọ táwọn sì ń wo eku náà bó ṣe ń lọ báyìí ni alàgbà táwọn ò rí mọ́ tó máwọn dénú oko oṣù yẹn lálàgbà yẹn wá farahàn lẹ́ǹkan sí i. màmá alice olúfúnmiláyò oyèkànmí lọ́jọ́ ìbápàdé wọn lọ́jọ́ ìpè wọn wọ́n ní alàgbà yẹn wá ń sọ fáwọn wípé ó mà káre o ó mà kúṣẹ́ o eléyìí ni iṣẹ́ tí a rán ẹ sí ìran yìí eléyìí ni iṣẹ́ tí a rán ẹ sáàárín àwọn èèyàn láti máa wàásù ìrònúpìwàdà fáwọn ẹlẹ́ṣẹ̀ láti kéde ìpadàbọ̀ Jésù olùgbàlà káàkiri gbogbo àgbáyé àti láti máa sọ fáyé wípé Jésù ń padà bọ̀ lẹ́ǹkan sí màmá ní gbogbo ohun tí wọ́n sọ yìí ló wà lórí àwọn táwọn ò sì lè gbàgbé títí láéláé pé káwọn dẹ̀ máa kéde pé ìwà bí ọlọ́run ló lè múnú jésù dùn tí ikú jésù òfin ní já sásán lórí wa. wọ́n ní wọ́n á sọ fáwọn pé káwọn má ṣe fi ohun ti ayé di ara àwọn lọ́wọ́ nínú ìrìn àjò ìjọba ọ̀run nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìdánwò ló máa wá nípa ohun ti ayé káwọn má fi di ara wọn lọ́wọ́ tako ìrìn àjò ibi gíga táwọn ń lọ. pé iṣẹ́ tá a wá gbélé àwọn lọ́wọ́ ní pàtàkì jùlọ òun iṣẹ́ àtúnṣe àwọn ayé tó ti bàjẹ́ àwọn ayé tí kò dára wọ́n ní àpẹẹrẹ yẹn ni ti iṣu tí àwọn rí nínú oko iṣu yẹn pé oko ni ayé àwọn fẹ́ lọ ṣe àtúnṣe lórí ohun tí àwọn ọ̀tá ti fọwọ́ kàn àti pàápàá nínú ọgbà àjàrà ọlọ́run. abarajọ ti iṣẹ́ ìránṣẹ́ mama alice olúfúnmiláyọ̀ oyèkànmí tó fi kún fún ìrànlọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. alàgbà náà wá sọ fún wọn wípé ọlọ́run tó rán wọn níṣẹ́ yóò sì bá wọn ṣiṣẹ́ yóò tì wọ́n lẹ́yìn. fún àǹfààní ẹ̀ tẹ̀sẹ̀ ń dàpọ̀ pẹ̀lú wa fresh one zero oh five point nine fm lẹ ti ń gbọ́ wa ní ìbàdàn wákàtí kan pẹ̀lú ọlọ́run pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù lólóòtú ètò abala ìtàn àwọn akọni ìgbàgbọ́ là ń gbọ́ mo ń nípa màmá wa alice olúfúnmiláyọ̀ oyèkànmí. ṣé ẹ gbàgbé ibi tá a bọ́rọ̀ náà dé alàgbà náà wá sọ fún màmá wa pé nípa ikú tí ejò fẹ́ pa tó fẹ́ gbé ejò náà mì tí màmá sì gbà á lẹ́nu ejò náà wọ́n níbẹ̀ ni gbogbo àwọn tí èṣù ń pọ́n lójú gbogbo àwọn tí wọ́n ti á sí ọwọ́ èṣù gbogbo àwọn tíṣẹ́ wọn ti á sí ọwọ́ èṣù gbogbo àwọn tí ìgbéyàwó wọn ti á sí ọwọ́ èṣù pé iṣẹ́ ìtúsílẹ̀ ńlá lolúwa gbélé wọn lọ́wọ́ tóun olúwa sì máa máa bá wọn ṣe. thank you alàgbà náà wá pàṣẹ fún wọn pé kí wọ́n lọ sínú ayé kí wọ́n sì máa ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. láti máa tú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí èṣù fi sínú ìdè àti àwọn tí ayé ń yọ lẹ́nu. alàgbà náà wá sọ fún wọn wípé pẹ̀lú sùúrù àti ìfẹ́ tí ó pọ̀ àti ìpamọ́ra ni kí wọ́n fi ṣiṣẹ́ náà. àti pàápàá jùlọ nínú ìrìn àjò wọn wọn ò gbọ́dọ̀ gbé ìfẹ́ owó lékè rárá sọnù nínú iṣẹ́ ìránṣẹ́ nísìn nítorí pé alàgbà náà wọ́nu wọn wípé wọn ò gbọ́dọ̀ gbé ìfẹ́ owó sókè ju iṣẹ́ ìjèrè ọkàn tóun olúwa pè wọ́n sí lọ. bá tún padà sẹ́nu iṣẹ́ wọn lójú ìran yìí bẹ́ẹ̀ ni wọ́n rí omi kan tó jẹ́ omi àgbárajọpọ̀ omi tó regún sójú kan. láàárín oko oṣù ni ìtàn sọ pé omi náà regún sí gẹ́gẹ́ bí wọ́n ṣe rí lójú ìran. màmá wa láwọn ń rò nínú ọkàn àwọn wípé kí ló ń la ọ̀nà fún omi dé ibí yìí báwo dẹ̀ lómi ṣe máa ṣàn kúrò nínú oko yìí tí ò fi ní ba àwọn iṣu tó wà nínú oko yìí jẹ́. wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn rí ọwọ́ kan tó wá látòkè tó dẹ̀ mú ọkọ́ lọ́wọ́ ọkọ́ tó jẹ́ ẹlẹ́nu ńlá tó sì la ọ̀nà fún omi àgbàrá náà tó sì sàn kúrò nínú ọgbà náà. níbẹ̀ ni wọ́n tún ti rí alàgbà náà tálàgbà náà tún jáde lẹ́ǹkan sí pẹ̀lú ọ̀pá fìtílà lọ́wọ́. ọ̀pá fìtílà tó wà lọ́wọ́ alàgbà yìí ìtàn sọ pé ó jẹ́ irin funfun tó dára láti wò lójú. inú irin funfun náà ni ìmọ́lẹ̀ ńlá wà tí ìmọ́lẹ̀ náà ti ń tàn jáde. ìmọ́lẹ̀ tó dẹ̀ wà lórí ẹ̀ sì ń kọ mọ̀nàmọ̀nà tó ń jó lálaalá. lẹ́sẹ̀kẹsẹ̀ lọ̀pá kúrò lọ́wọ́ alàgbà náà ni màmá wa bá lọ́wọ́ àwọn fúnra lára wọn abalajọ tí ìjọ náà fi ń jẹ́ ìjọ ìmọ́lẹ̀ Kristi. ṣùgbọ́n tó wá jẹ́ ìyàlẹ́nu ni pé ọ̀pá fìtílà funfun irú talàgbà yẹn tó wà lọ́wọ́ màmá ìyẹn ò níná lórí ṣùgbọ́n talàgbà yẹn níná lórí alàgbà yẹn ti wá súnmọ́ àwọn màmá wa. màmá wa sọ pé bálàgbà yẹn ṣe súnmọ́ àwọn bẹ́ẹ̀ ni iná tàn lórí ọ̀pá fìtílà tàwọn náà ìmọ́lẹ̀ orí tàwọn náà tó dẹ̀ mọ́lẹ̀ gan alàgbà náà wá sọ̀rọ̀ fún wọn pé gbé ìmọ́lẹ̀ ọwọ́ rẹ nì kó o sì máa lọ sí ọ̀nà òpópó lọ́nà ibi tó o ti wá yìí báwọn ṣe gbójú sójú ọ̀nà òpópó àwọn rí ọ̀pọ̀lọpọ̀ èrò tó wà níbẹ̀ wọ́n ní alàgbà náà sọ wípé wọ́n ń rìn nínú òkùnkùn fi ìmọ́lẹ̀ yẹn mú wọn kọjá kó dẹ̀ fi ìmọ́lẹ̀ náà sìn wọ́n kọjá. wọn lálàgbà náà wá sọ fún wọn wípé òkùnkùn ayé la wà yìí pé ìrìn àjò sí ìlú ọ̀run ó nílò ìmọ́lẹ̀ pé fi ìmọ́lẹ̀ rẹ mú wọn la yóò òkùnkùn kọjá. pé tí máa kéde fún gbogbo èèyàn wípé kí wọn kó máa rìn nínú ìmọ́lẹ̀ ọlọ́run kí wọ́n sì máa rìn nínú ìmọ́lẹ̀ Kristi. èyí tá a ti ọwọ́ màmá wa alice olúfúnmiláyọ̀ oyèkànmí tàn sí ayé. alàgbà náà sì sọ fún wọn pé kó máa tẹ̀síwájú pé kristi oníṣẹ́ yóò máa bá wọn ṣiṣẹ́ yóò sì tẹ̀ wọ́n síwájú lójú ìran náà ni màmá wa sì wà wọ́n wá rántí pé wọ́n ní káwọn gbé ìmọ́lẹ̀ náà lọ sí ìlú yẹn káwọn fi mú àwọn èèyàn mọ̀nà báyìí ni wọ́n tẹra mọ́ ìrìn àjò náà láti lọ lójú ọ̀nà tí wọ́n ń wò lọ́ọ̀kan níbi tí wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò. níbẹ̀ ni àwọn màmá ti kan ìlú kan ah, ìṣẹ̀lẹ̀ kan tún ṣẹlẹ̀ ẹsẹ̀ lójúran yẹn ni iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí ni màmá wa mú ìmọ́lẹ̀ yẹn dá àárín àwọn ènìyàn ìyẹn nínú ìlú náà màmá sọ pé àwọn dẹ̀bẹ̀ sí ní pariwo ẹ̀yin èrò tí ilẹ̀ ṣú sójú ọ̀nà ẹ rìn nínú ìmọ́lẹ̀ Ọlọ́run ẹ rìn nínú ìmọ́lẹ̀ Olúwa kẹ́sì fi iṣẹ́ òkùnkùn sílẹ̀. lójú ìrànlọ́ ìwà ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà wípé ẹ wo Jésù tí a gbé kọ́ sórí igi ẹ nínú ìmọ́lẹ̀ Kristi àmọ́ láwọn tẹ̀síwájú láti sọ fún wọn pé ẹ wọnú Jésù ẹ má ṣe wọnú ayé ẹ kúrò nínú ayé ẹ rìn nínú ìmọ́lẹ̀ Kristi ẹ wọnú Jésù Kristi ká bàa lè gbà yín là ariwo tí màmá aláwọ̀n ń pa lójú ìran yẹn nìyẹn ẹ wo jésù kristi tí ń ṣe ìmọ́lẹ̀ yín kí a lè gbà yín là. pé nípa wíwo Jésù lẹ́ ò ti rí Ọlọ́run tí í ṣe bàbá Kristi. iṣẹ́ tí màmá wa ń ṣe rèé bó ṣe ń kéde fáwọn èèyàn kó tó di pé wọ́n tún bára wọn nínú ìrìn àjò míì lójijì ìyẹn nínú igbó ńlá kan. lójú ọ̀nà tó ṣe tóóró lọ́tún bára wọn tó jẹ́ pé ẹlẹ́sẹ̀ nìkan ló lè gbabẹ̀ tí mọ́tò ò lè gbabẹ̀ àkókò ò bá wa ṣọ̀rẹ́ bàbá mi pf wá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik bàbá dẹ̀ ti wà níkàlẹ̀ mo kí gbogbo àwọn tá a jọ ìrìn àjò yìí pásítọ̀ akin pẹ̀lú. pásítọ̀ akin pẹ̀lú akínkù ọwọ́ my boy champion oyewusi àwọn náà wà nù studio pẹ̀lú wa. ajínrere olúfúnkẹ́ òjò bọ̀dá gidi pí oníwàásù nìyẹn. broda gideon ọláníran. àgbàgbé ìrìn àjò forty days tá à ń bá lọ ẹ̀yin òkú tí ìwà kankan ń bẹ̀ ó ti ń tán lọ kébọ̀n ló ti kújọ́ mẹ́sàn-án ẹ̀ forty days ok ẹ mọ̀ ṣé bẹ́ẹ̀ ni thirty one tá a ti bẹ̀rẹ̀ láti July one ó ti ń tán lọ gbogbo àwọn tó ti ń da pọ̀ mọ́ forty days yẹn wọ́n rí pé ó lágbára nítorí pé kò sí ní ta fẹ́ pé ju ìpàdé àwọn wòlíì ọlọ́run ṣùgbọ́n lọ́la ara àwọn ìránṣẹ́ ọlọ́run tó máa darapọ̀ pẹ̀lú wa bàbá ni wọ́n ìyẹn bàbá prophet Julius Olúṣẹ́gun Ògúndípẹ̀ màá dẹ̀ gbìyànjú tí mo bá lè rí màmá Alice Olúfúnmiláyọ̀ Oyèkànmí tí mò ń sọ̀rọ̀ nípa wọn kí màmá náà darapọ̀ pẹ̀lú wa kó tiẹ̀ wá súre àgbà fún wa aago mẹ́sàn-án sí aago méjìlá ni tó bá ti dé odò ọ̀nà àbí tó dé new garage ṣàṣọ fáwọn ọlọ́kadà pé òun lọ sí chọ́ọ̀chì ńlá láàárọ̀ la máa ṣe ní new garage ìyẹn lódò ọ̀nà ní chọ́ọ̀chì ńlá tó bá fẹ́ darapọ̀ tó bá mọ̀ tó bá ti dé oríta challenge àbí bíi new garage sọ fọlọ́kadà pé òun lọ sí chọ́ọ̀chì ńlá ìṣòro là ń ṣe nínú ìjọ màmá ẹgbẹ́ dayọ̀ ìyẹn sacred sea and church ẹgbẹ́dayọ̀ dcc lẹ́yìn ks motel lókè àpọ́n ní total garden ìbáṣà ìdè total garden bèrè òkè àpọ́n ìjọba mẹ́gbẹ́dayọ̀ aago mọ́kànlá ṣaago méjì ní ṣọ́ọ̀rù aago mẹ́sàn-án ṣaago méjìlá ní àdúrà tó bá ní ìbéèrè kankan ẹ lè pe nọ́mbà yìí ṣùgbọ́n ẹ má gbàgbé o dídé jésù kù sí dẹ̀dẹ̀ má bá wọn dáṣà ayé parẹ́ tí o yóò parẹ́ lọ́jọ́ kan iṣẹ́ àpòstélì orí kẹrin ẹsẹ̀ kejìlá ó ní kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn torí kò sórúkọ mìíràn tá a fi fún ni lábẹ́ ọ̀run nínú ètò àfi gbà wá yàtọ̀ sórúkọ Jésù bàbá mi pf fọwá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik ẹ̀jẹ̀ ń fà lé bàbá lọ́wọ́ mo pa gbọ́dọ̀ bá tàn yẹn débì kan kí n tó gbé màmá wá tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ wá máa pàdé ńgbà mo ti ní wọ́n wà láyé kọ́ wá fúnra lára wọn wá sọ wọ́n á fi nọ́mbà wọn síta wọ́n á sọ ìjọ ọ̀dọ́ wọn àti àwọn ìbéèrè tẹ́ bá ní màá ṣe ojú òpó sílẹ̀ màmá fúnra lára wọn Alice Olúfúnmiláyọ̀ Oyèkànmí wọ́n máa wà lórí ètò yìí tí Kristi ò bá tí ì dé a máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ wá farabalẹ̀ kẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà lẹ́nu bàbá pf wa. òjijì kí ìwọ́dùn kò mí ó gbóná. Fresh FM ti dára bàbá yóò ká o. àjànà kó kọjá mo rí nǹkan fìrí erin kan gbígbé. Fresh FM ti dára bàbá yóò ká o. ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ọba olúwa ló sọ ọ́ adọ̀gá o. aṣíwájú ni wàá kàn káàkiri ọlọ́run ló sanwó dẹ́kẹ́ yìí débẹ̀ àdùnbárin máa tò sí sáni wa àwa ló ṣáájú táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa àṣẹ̀ṣẹ̀ yọ oorun ṣòorun sáni fẹsẹ̀ kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. Fresh FM àkùkọ dìrì ẹwà inú gbẹ̀yẹlé ọba olúwa ni ó dá wa dọ́gba. ẹ má forí wọrí ẹ má forí wọrí Fresh FM ti dára pàápàá yóò kàn wọ́n. <laughs> fresh one oh five point nine fm akọgun láàrin àwọn ìkànnì yòókù. láìsí bàbá mẹrẹkù sẹńtà níbẹ̀ ní orí èṣù ti ń fọ́ láìsí bàbá mẹrẹkù sẹńtà níbẹ̀ ní àṣírí èṣù ti ń tú. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa etí gbọ̀ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa ká lọ. mo dúró ní iyì láti gbàdúrà fún gbogbo ìdílé kọ̀ọ̀kan. I stand here to pray for every household. ní orúkọ jésù kristi. in the name of jesus christ. gbogbo rúdurùdu àti wàhálà àti dààmú. all the confusions and troubles. tí ẹ̀ ń bá pàdé pàdé nínú oṣù kọ̀ọ̀kan. that you are battling with in every month. gbogbo ìbànújẹ́ wàhálà àti dààmú náà kò máa gbiná dànù. let all these troubles and problems and confusion be burnt into ashes. ní orúkọ Jésù Kristi. in the name of Jesus Christ. inú ayọ̀ ló jókòó sí. you will sit in the midst of. oṣù yìí oṣù ayọ̀ rẹ ni ní orúkọ Olúwa. this month is your month of joy in the name of the Lord. ẹ̀rí rere ló máa kẹ́yìn ọ̀rọ̀ rẹ nínú ọdún yìí. good testimony shall be your portion at the end of this year. fọ́ ara arákùnrin àti arábìnrin. listen to me brothers and sisters. mo dúró níyì láti ròyìn ògo ọlọ́run fún gbogbo ènìyàn. I stand here to announce the glory of God to all human race. mo mú ìròyìn ayọ̀ tọ̀ yín wá lónìí. I bring good tidings unto you today. ìròyìn ayọ̀ náà ni pé. the good news is. ibikíbi tí a bá ti ń pe orúkọ Jésù. wherever the name of Jesus is being mentioned. Jésù máa ń wà níbẹ̀. Jesus is usually there. láti gbọ́ igbe wọn. to listen to their cries. lónìí arákùnrin. àti arábìnrin gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Today brothers and sisters listening to this message now. Tí o bá ti kọ etí ikú sí ọ̀rọ̀ yìí. If you are not adamant to this message. Tó o dẹ̀ gbàgbọ́ wípé ní tòótọ́ ni. And indeed you believe it is true. Tó o bá gba rọ́gbọ́ tó o gba òtítọ́ gbọ́. If you do not believe in lies but you believe in the truth. òtítọ́ tó gbàgbọ́ yẹn yóò sọ ọ́ òmìnira. the truth you believe in will set you free. ibikíbi tá a bá ti gbé ń orúkọ Jésù. wherever the name of Jesus is being mentioned. ìyanu màmá ń ṣẹlẹ̀ níbẹ̀. miracles do happen there. ǹjẹ́ o gbà bẹ́ẹ̀. do you believe this. tọ́ wò kó o sì rí pé rere ni Olúwa. test the Lord and see that the Lord is good. ibikíbi tó bá pe Jésù sí. wherever Jesus is invited. ó máa ń fi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bẹ̀ wọ́n wò níbẹ̀. he usually manifests his life there with signs and wonders. Jésù lẹni tó ń fún afọ́jú ní ìríran. Jesus is the one that will give the blind his sight. Ó máa ń gbé arọ dàró. He makes the lame to walk. Ó máa ń sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́. And he the leper to be clean. Àwọn aláìsàn ó máa ń gba ìdáǹdè kúrò nínú àìsàn wọn. All those that are sick he frees them from their sickness. Odi máa ń fọhùn. The dumb speak. Adití máa ń gbọ́. And the deaf do hear. àgámà máa ń di ọlọ́mọ. the barren become fruitful. yes ẹni tó jẹ gbèsè ọlọ́run á sì bá san gbèsè rẹ̀. and the one that is indebted the debts are paid. arákùnrin àti arábìnrin tó ń gbọ́ ọ̀rọ̀ Jésù lónìí. brothers and sisters listening to Jesus' message today. ohun tó ń gbọ́ yìí. what you hear now. ìròyìn ayọ̀ ló jẹ́ fún ọ. is a good news to you. ìròyìn ayọ̀ náà ni pé. and this good news is. àìsàn yẹn kì í ṣe tiẹ̀. that sickness is no more yours. àrùn yẹn kì í ṣe tiẹ̀. that disease is not your own. ẹ ẹsẹ̀ yẹn kì í ṣe tiẹ̀. that sin is not your own. ọ̀nà tó dì yẹn kì í ṣe tiẹ̀. that block way is not your own. Jésù lé ọ̀nà. Jesus is the way. Tó o bá gba èyí gbọ́. If you believe this day. Yóò la ọ̀nà tó di fún ọ. He will create a way where there is no way for you. Bàtà ìdádúró sí ojú kan náà tó wà ní ẹsẹ̀ rẹ yẹn. That shoe of stagnancy in the same place in your leg. Tó o bá gbàgbọ́ pé tiẹ̀ ni. If you believe it is yours. Ẹ ó sì dúró nínú bàtà ìdádúró sójú kan. Then you will remain in the same place with the shoe. Ṣùgbọ́n tó o bá gbàgbọ́ pé kì í ṣe tiẹ̀. But if you believe it's not your own. Lójú ẹsẹ̀. Immediately. Jésù yóò bá ọkọ̀. Jesus will reject it with you. Yóò bá ọ bọ́ bàtà. bàtà ìdádúró sí ojú kan yóò bọ́ kúrò lẹ́sẹ̀ rẹ. and Jesus will remove that shoe of staying in the same place from your leg. hallelujah. amen. Jésù bó ṣe ń ṣe irú iṣẹ́ ìyanu nígbà ni. Jesus as he was performing miracles in those days. ó sì ṣe irú iṣẹ́ ìyanu kan náà yìí lónìí. he still performing the same type of miracles today. agbára Jésù kò yí padà. the power of Jesus do not change. Agbára Jésù kò kùnà rí. The power of Jesus has never failed. Ènìyàn ló máa ń kùnà. It is human being that Ṣùgbọ́n Jésù ò kùnà. But Jesus cannot fail. Nínú ọ̀rọ̀ rẹ̀ ò kùnà. His statement he cannot fail. Agbára iṣẹ́ ìyanu rẹ̀ ń bẹ síbẹ̀síbẹ̀. The power of his miracles remain intact. A kà á nínú ìwé Hébérù orí kẹtàlá ẹsẹ̀ kẹjọ wípé. We read it in Hebrew chapter thirteen verse eight says. Ọ̀kan náà lè ní àná. It's the same yesterday. Àti ní òní. And today. Àti títí láé. And forever. Jésù wà láàyè síbẹ̀. Jesus is alive still. Tó bá ń fẹ́ kí ìyanu ó ṣẹlẹ̀ nínú ayé rẹ. If you want miracle to happen in your life. Ohun tó láti ṣe ni pé kó ronú padà kó ẹ̀ṣẹ̀ rẹ. What you need to do is to repent from your sins. Kó kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. You forsake your sins. Kí ẹ̀ṣẹ̀ di rírùn sí ọ. So that sin will be stinking to you. Kó o sì wá fi gbogbo ọkàn rẹ yí padà sí Olúwa. And totally change unto God. Ọ̀rọ̀ Olúwa wípé. The word of God says. Ẹ̀yin ó sì máa sin Olúwa Ọlọ́run yín. And you will continue to serve the Lord your God. Èmi ó sì mú àrùn kúrò láàrin rẹ̀. And I will take disease out of you. Exodus twenty three twenty five ló sọ èyí. Ọ̀rọ̀ Ọlọ́run wí pé. The word of God says. Wò mí sà. Heal me. Olúwa. O Lord. Èmi ó sà. And I shall be healed. Ọ̀dọ̀ Olúwa nìkan ṣoṣo ni ìwòsàn rẹ yóò ti wá. This implies that it's only God that can bring healing into your life. Ìwòsàn tó bá ti ọ̀dọ̀ Olúwa wá àṣepé mà ni. Any healing that will come from God it's perfect. Kì í ṣe ìwòsàn orí àtẹ. It is not a paraded healing. Torí ìwòsàn orí àtẹ o lè lo panadol kí ohun tó ṣe é kó tún padà ṣùgbọ́n bíi ti Jésù Olúwa kọ́. A paraded healing you can use drugs and the sickness will come back but for Jesus it's not like that. wò mí sàn èmi ó sàn. heal me and I shall be healed. ǹjẹ́ o fẹ́ sàn bí? do you want to be healed? àìsàn kì í ṣe ohun tó dára fún àgọ́ ara rẹ. sickness is not good for your system. o wá wo iye owó tó o ti ná tí gbogbo ẹ ti run o ti run owó lórí àìsàn rẹ síbẹ̀síbẹ̀ ó ń pọ̀ sí i kò sì dínkù. look at the amount you have spent on your health and yet your health are deteriorating. ta ló wá lè mọ̀ wípé nínú ọ̀rọ̀ ọlọ́run tó ń gbọ́ yìí ni ìwòsàn rẹ wà. who will ever believe that it is the word of God you are hearing now that will bring healing to your life. ọ̀rọ̀ ọlọ́run tó ń gbọ́ yẹn ló lè fi òpin sí gbogbo bùkátà àti ìnáwó tó ń ná lórí àìsàn rẹ. the word of God you are hearing now is what can put an end to all the spendings that you have been having on your head. tó o bá gba èyí gbọ́ If you believe this. Ìwòsàn rẹ dájú ní wákàtí bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ yìí. Your healing is sure and perfect at this minute I'm talking to you. Ẹni tó ń wòsàn ló ń gbàlà. The one that heals is the one that saves. Ìgbàlà kúrò nínú kíni. Salvation from what? Kúrò nínú ewu ọ̀run àpáàdì. From the danger of hellfire. Ibi tí ẹ̀ṣẹ̀ máa ń gbéyàn lọ lẹ́yìn ayé yìí ni ọ̀run àpáàdì. Where sin leads one after this life is hellfire. Ẹni tí ò bá gba Jésù gbọ́ yóò jìyà láyé yóò jìyà lọ́run. Anyone that do do not accept Jesus will be punished on earth and be bruised and punished in heaven. Kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. Inú Jésù nìkan ṣoṣo ni ìgbàlà rẹ gbé wá. And there is no salvation elsewhere except inside Jesus Christ. Bíbélì sọ pé ẹ̀ bá gba ọmọ gbọ́ ó ní iye. The Bible says whosoever believes in the son has life. Ẹ̀ bá gba Jésù gba kò ní dá lẹ́jọ́. Whosoever believes in Jesus shall not be condemned. Ẹ̀ bá gba Jésù gbọ́ ó ti tinú ikú ré kọjá sí iye. Whosoever believes in Jesus has escaped from death to life. Ǹjẹ́ o fẹ́ ìgbàlà kúrò nínú ewu ọ̀run àpáàdì bí? Do you need salvation from the danger of hellfire? Jeremiah seventeen fourteen wípé. Jeremiah chapter seventeen verse fourteen. Wò mí sàn Olúwa èmi ó Heal me O Lord and I shall be healed. Gbà èmi ó Save me and I shall be saved. Nínú ìtàn àti àkọsílẹ̀ ìgbé ayé Jésù Kristi Olúwa. In the written record of the history of Jesus Christ our Lord. Nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. in his ministry. Kò sígbà kan tó kọ̀ láti wo àwọn tó bá gbà á gbọ́ sàn. There haven't been any written record of Jesus refusing to heal all those who believed in him. Kò tí ì sí ìgbà kan tí ó kọ̀ láti ṣàánú fún ẹnikẹ́ni tó bá béèrè fún àánú lọ́dọ̀ rẹ̀. There haven't been any written record of Jesus not showing mercy to those who requested for mercy from him. Gbogbo àwọn tó ní ìgbàgbọ́ all those who had faith. nínú iṣẹ́ ìyanu jésù kristi. in the miracle work of jesus Christ. nígbà tí jésù wà láyé. when jesus was physically in the world. tí wọ́n gbọ́ pé ó wà níbi kan tó ń sọ̀rọ̀. and they heard he was somewhere preaching. ohun tí wọ́n ṣe nìyí. this is what they did. ní mark six. in gospel of mark chapter six. fifty-five to fifty-six. ó lè kà fún ara rẹ. you can read it at home. wọ́n sì sáré lọ sí gbogbo ìgbèríko yíká. and they ran to all places. wọ́n bẹ̀rẹ̀ sí gbé àwọn tí ara wọn ṣe aláìdá. and they were bringing all those those that were sick. lórí àkéte on their bed. sí ibi tí wọ́n gbọ́ pé olúwa wà. to where Jesus was preaching. níbikíbi tí ó bá sì gbé wọ̀. and wherever he entered. ní ìletò gbogbo. in all villages. tàbí ìlú ńlá. in all cities. tàbí ní àrọ́kọ. or in all hamlets. wọ́n gbé olókùnrùn kalẹ̀ ní ìgbèríko. all those who were sick were lined in the villages. wọ́n sì bẹ̀ẹ́ pé kí wọ́n kí ó ṣàlè fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀. and they pleaded with him for them just to touch the hem of garment. ìwà àwọn tí ó sì fi ọwọ́ kàn án a they were all healed. àwọn wo la mú lára who were those that were healed. kì í ṣe gbogbo ènìyàn. not all people. ṣùgbọ́n ìwà àwọn tí ó fi ọwọ́ kàn án. it was only the number of those who touched him. ìwà àwọn tí ó fọwọ́ kan Jésù nígbà náà. only the number of those who touched Jesus àwọn nìkan ló bọ́ lọ́wọ́ àìsàn wọn. they were the only ones that escaped from their sickness. àwọn nìkan ni amúlára dákò nínú àrùn wọn. they were the only ones that were healed from their diseases. mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. I thank God. fún òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń jáde wá sí etí ìgbọ́ rẹ. for the truth of the word of God that is coming into your hearing. Ìwọ̀n àwọn tí ó bá gba ohùn Olúwa lé ẹnu mi. Only the number of people that will receive this message of God. Nípa Jésù tó rán mi sí wọn. About this Jesus that have sent me to you. Àwọn nìkan ló máa gba ìtúsílẹ̀ àti ìmúláradá. They are the only one that will be delivered and healed. Kò sí ojúṣàájú lọ́dọ̀ ẹnikẹ́ni. God is no respecter of anybody. Tọ́lá bá kọ etí ikú sí ọ̀rọ̀ yìí. If you are adamant and obstinate to this message. Bó ṣe wà ló máa wà. You remain the same as you are. Ṣùgbọ́n bó o bá gbàgbọ́. But if you believe. Lẹ́sẹ̀ kan náà bó ṣe ń gbàgbọ́ yìí. Immediately as you are believing bẹ́ẹ̀ náà ni yípadà sí rere yóò máa bẹ̀rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ nínú ayé rẹ̀. so exactly a positive transformation will start to happen in your life. ohun kan náà tí Jésù ṣe nígbà ni The same thing Jesus did at that time. Ó sì ṣe bákan náà lónìí. He is still doing the same today. For Those who believe in him. Yeah, for àwọn tó bá gbà For those who believe in him. Wọ́n bá àwọn tó bá gbà For only those who will believe in him. Wọ́n bá àwọn tó bá gba ọ̀rọ̀ yìí gbọ́. And everyone that will believe this message. The Bible says. Àwọn tó bá gba wòlíì ní orúkọ Those who will believe a prophet in the name of prophet. Yóò Will gain the benefits of. Àwọn tó bá gba olódodo ní orúkọ olódodo. Those who receive the righteous in in the name of the righteous. Wọ́n jèrè olódodo. They will reap the benefit of the righteous. Ǹjẹ́ o fẹ́ jèrè olódodo bí? Do you want to reap the benefit of the righteous? Nípasẹ̀ Jésù ni mo tọ̀ ọ́ wá. Through Jesus I'm coming to you. Èdè orúkọ Jésù láì di ilé ọ. That without any price on you. Kúrò nínú àìsàn rẹ. Get out of your sickness. Kúrò nínú gbèsè rẹ. Get out of your debt. Kúrò nínú àlàkàlà rẹ. Get out of the nightmare. Kúrò lórí gbogbo oyún àní ìbí. Get out of this continuous pregnancy without birth. Kúrò nínú ìbànújẹ́ rẹ. Get out of your sorrow situation. Kúrò nínú gbèsè tó jẹ́. Get out of the indebtedness you are. Kúrò nínú ohun tó fi bo ògo ayé ẹ̀ mọ́lẹ̀. Get out of the veil that have covered your glory. Kúrò nínú ẹkún rẹ. Stop weeping. Ní orúkọ Jésù. In the name of Jesus. Bẹ̀rẹ̀ sí yọ ayọ̀ ìṣẹ́gun lórí àwọn ọ̀tá rẹ báyìí. Start to rejoice the joy of victory over your enemies. Ó bá ọ I rejoice with you. Mo àdúrà tí mo gbà fún Ọlọ́run ti gbọ́. Because I believe the prayer I've offered for you, God has answered you. Ilé-iṣẹ́ Fresh FM one oh five dot nine. This station Fresh FM one oh five dot nine. Wọn ní gbọ́ ibi sí ilé-iṣẹ́ yìí. No evil report shall be heard about this station. Ìró ayọ̀ ni wọ́n máa gbọ́ sí ilé-iṣẹ́ yìí. It is the commotion of joy that people will hear about this station. Ẹkún ò ní wọ ilé-iṣẹ́ yìí.